èyàn gbára mi 1 ó ṣe tọ̀wáfù 2 ó ṣe sáyé bí náà sọ́tọ̀ ọ̀lùmọ́rọ́wá 3 lẹ́yìn ìrẹ́tọ́ ó sì kọ́ ti bí irun rẹ̀ àti kókó dàn ó tán ó bá ti lẹ́yìn tó báyìí aṣọ fún tó wọ́ gbogbo yóò wọ̀rọ̀ àwọn àǹkárá ti wà fi dijọ́ kẹjọ òhèjà padà ìjọ́ kẹjọ òhèjà padà ní àsọ̀wọ̀ tí kìí bá ti torí ọ̀rọ̀ regulation ṣe ti nígbà tí flight gbọ́dọ̀ máa wọ Saudi torí ètò òlú bẹ́yàn bá dé bẹ́yàn bá gbéra ní Nàìjíríà gan pẹ̀lú flight rẹ̀ tó bá dé hajj ní 7th of Zulhijjah ẹ́ ó sì bá hajj òjọba yẹn sọ pé wọ́n fẹ́ ti kíní kan wọ́n fẹ́ airport gbogbo lè ti lúnù ẹ̀bẹ́ yàbá lè rí gbẹ́wọ̀ kí flight yẹn of Zulhijjah yóò ṣe ó múra yóò ṣe hajj náà ẹlẹ́ẹ̀kejì láàrin àwọn èèyàn tó ń ṣe mùsùlùmí torí pé hajj pàtàkì lọ́dọ̀ mùsùlùmí yàtọ̀ fún pé ó ní owó nú dẹ̀ ó tó kọ̀ fà status lórí ẹni tó bá lọ ọ̀sẹ̀ ogun ẹ̀ńgọ́ ní lọ àwọn èèyàn máa wá ní impression pé wọ́n máa ní àlejò ní túmọ̀ hajj wọ́n dẹ́yìn wá jẹ́ alájú pé àlejò èsì àlejò ní túmọ̀ rẹ̀ o kọ́dà ayé wà sí èsè mùsùlùmí mẹ́wọ̀n ó fẹ́ máa dọ́gbọ́n wọn fi máa tàfà mùsùlùmí pé á ah, ẹ̀yìn gbogbo ẹ̀sìn náwó tó ní ìsìnkú tó lálejò náà tún ní ẹ́ kìí sì túnmọ̀ àlejò ní hajj ìtànmí pẹ̀lú àlejò ẹnìbọ̀tí wọ́n pàpá àlejò bá ní tánwà pẹ̀lú alhajj alhajj lẹ́ni tó ṣe ìjọsìn hajj àwọn ìjọsìn tí hajj ń ṣe gbé àṣẹ́rọ̀ mi àṣẹ́tọ̀wáfù àṣẹ́sáyìnbínà sọ́bọ̀lù mọ́rọ̀ agúnra ẹni tó bá ti ṣe mẹ́ ń pèpè ó ṣe hajj ó jára àtà o àbújára alé tó láwọn tó náà wà mákà náà ní sàwọn náà gbọ́dọ̀ ṣe hajj pé bá ti jọ ọmọ sàúdí pé ah, ah, ẹ̀yin ò nídìí ájì mọ́ ìsìn ìbẹ̀ wọ́n bí yín sí no kéèyàn ò bá ti ṣe irú àwọn ìjọ sì tí ń sọ̀yẹ̀ di alájì o kódà kó mọ́ owó sàárà wájú báyìí ní ìsọ̀ o lẹ́sìn pọ́pọ̀lọpọ̀ àwọn míì náà táwọn náà bá ti ṣiṣẹ́ sàúdí wọ́n lè mọ́rí hajj ṣe fún gbogbo ọdún sábà lọ́mẹ́ tó wọ́n lè mọ́ fún wọn láyé ọlọ́fún aláì because irú ààyò tí wọ́n fún wọn kò ní tó fún báyìwọ̀ fún sáájì ó gbọ́dọ̀ bọ̀ sí àtẹ́gbà ìṣáájì tọ̀kẹ́yìn wá pẹ́ àpò ah, wà ń bí iṣẹ́ gé sáájì ayọ̀ lè ṣe kí n padà bẹ́ẹ̀kọ́ afárá mínà ló gbọ́dọ̀ padà kò sí yọ́ sí ibẹ̀ kọ́gà mímọ́ ti mọ̀ mo sáré sálọ ó gbọ́dọ̀ gbọ́dọ̀ hàn ìpadà wá sí iṣẹ́ ni so ẹ tó ṣiṣẹ́ hajj là ń pè ní alhajj kìí ṣe ẹni tí ó lọ Saudi èyẹ́ lọ Saudi kó mọ̀ jálàjì èyẹ́ lè jọmọ Saudi kó mọ̀ jálàjì ẹ́ ìjọsìn kan ni wọ́n ń ṣe ń bẹ̀. bọ́bí táwọn yẹn ti ní impression pé wáyà àlejò ni wọ́n ni pé torí pé àwọn ìjọba Saudi wọ́n kà pé àpọ́nlé ni fáwọn káwọn èèyàn wá ṣèjọsìn yìí lọ́dọ̀ àwọn àwọn wá pọ́lọ̀ sí fáwọn àwọn náà fẹ́ ẹ́ ibòbí pé nìsẹ̀ àwọn oníwọ́n bá lẹ́lẹ́dù pé àlejò ọlọ́run ni àwọn ọlọ́run fi pán lé pé kí àwọn hó ti àwọn àlejò ọlọ́run so ibi táwọn yẹn tó gbogbo ẹwọ́n nípa ìgbà sálájà àlejò mú kìí sàlejò sàúdí àlejò ọlọ́run wọ́n ń pè àwọn fi ń para wọn lé ni the custodian of the two holy mosques that is èmi nísìn tó bu ikú mi pé èmi ni mò ń sáàpù ilé ọlọ́run méjèèjì iyì làwọn káàsì ibi tọ́rọ àlejò ti wánu Allahumma salli ala Muhammad wa ala Muhammad kama sallaita ala Ibrahim wa ala alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala bẹ́ẹ̀ bá lọ sí hajj nígbà tó fẹ́ kú òun lé ni tó bá ti débẹ̀ ni àbí tàbá rí kọ̀ǹtáàkì ni kò sí nǹkan tó bá dì ń bi káwàtà wà nílé ká pé lágbájá ò rántí wánú àdúrà èèyàn lè sọ fẹ́ tó fẹ́ ṣe hajj ẹ̀rọ̀gbẹ́sọ ọmọ pé ẹjọ́ ẹ̀sàdúwà fún wa èyẹ́ sì lè sọ fẹ́ tó bá láti hajj náà tó ṣe hajj rẹ̀ dáadáa tí èsà àtọ́lọ sàfẹ́ ó ń bẹ́ o tí èyí ìṣe ìfẹ́ òfin ìsìnkú ìṣe hajj kẹkẹ ju kókà lọ kẹyìn mọ́kà lọ o tí kì í ṣe ìfẹ́ ìfẹ́ ṣe lọ ń ṣàǹkárá nìkan ló gbé lọ gbogbo sẹ́kàn sí dẹ́kun sórí ó sì tọ́jú ẹni tó lùlù lọ́wọ́ kí ẹ kò sí nǹkan tó bá ti rẹ̀ ní náà bá dé kéèyàn bí kíkọ́ lágbájá ẹlẹ́ṣẹ̀ dé láti hajj ẹ̀sàdúrà fún dáàtì fẹ́ni tó bá ṣe jọsùn ẹ̀ kó ṣe kí ló fàtà àfi wíbẹ́ anábì sallallahu alaihi wasallam Abu Darda náà wọ́n sàbí anábì sallallahu alaihi wasallam ìyàwó rẹ̀ Ummu Darda àná rẹ̀ lọ lékì nígbà táà náà rẹ̀ lọ ó ní bẹ́ẹ̀ à ah, ìrọ̀lọ́run mọ́ gbàgbé wa ń bi àdúrà àdúrà fún wa torí pé mo gbọ́ sánàbí sàlàsàlà àbúdà dáa sọ fún mi ọkọ mi sọ fún pánìsọ̀ sàlà sọ wípé mọ̀ndá alẹ́ àfihàn ìlú dára ìlọ́gbẹ́ yìí ẹni tó bá sàdúrà fọmọ àyà rẹ̀ níbi tọmọ àyà rẹ̀ ò sí ń bẹ̀ ẹ́ lábájá tí ò bímọ dákọ̀ ọlọ́run dákùnbà fún lé mọ́ lábájá tí ò kẹrùn dákùnjọ máa kẹrùn lábájá tí mu sìgá dákùnjọ lè fi sìgá lẹ̀ lábájá tí mu títí ń já sínú gọ́tà ẹ́ wọ́lọ́ba yọkù lọ́kàn rẹ̀ irú àwọn àdúrà tó yẹ ká mọ́ ṣe nù kìí sàdúrà kákan lówó nìkan o a ní ká máa sàdúrà lé ayé da àmọ́ kọ́kọ́ rántí ẹ̀sìn rẹ̀ tí ó fi rálì jẹ́ ńná lágbájá tí ó jẹ́yàwó rẹ̀ ẹ̀ẹ́dẹ́ tó bá ti kíyèsí kò tún ní pẹ́ dákùn tí ẹ̀ kó sí lọ́kàn bí ẹ̀ bá ti wá ń sáàdọ́ àfọmọ ìyá yẹn ń bi tọmọ ìyá yìí ò sí ń bẹ̀ ẹ́ bí ẹ̀ bá ti ń ṣe báyìí tẹ́ ẹ̀ ń ṣe báyìí lọ́lọ́run ọba ló fa àwọn màláìkà màláìkà ló wà lẹ́gbẹ̀ẹ́ tí ó sọ pé wà lẹ́kàbì mi ní darapá ọlọ́kọ̀ sí orí fún lábájá bó ṣe ń sọ ọ̀nà láìmọ̀ fútọ̀ kó jẹ́ tiẹ̀ náà so ẹ̀rí kanu ẹ̀rí kejì òní pé bẹ́yàn bá dé láti hajj náà inú ṣe táwọn sálàfù wa máa ń ṣe náà nìkan máa ń sọ fẹ́ni tó bá láti hajj ẹ̀sàdúà fún wa àrí ẹ̀rí àdísì ilé ìtìmọ̀ kàrí àdísì máa muslim ní àtàwọn yòókù àrí ẹ̀rí ilé yẹn bí àdísì west lọ́kọ̀rọ̀ hmm? àdísì náà ó gún àmọ́kẹ́kà amú tó wà

bó ṣe wá délé ó lọ bá òwe sì pé ṣàdúà fún mi ah, òwe sì wá ní ah, anta ahdathu ahadan bi safarin salih ìwọ ni wọ́n lẹ́sẹ̀ sí ìrìn àjò tó dá tó mọ́ wọ́n lè rẹ̀ ìwọ ló yẹ kó ṣàdúà fún mi ẹ́ òwe sì sọ fún báwọn ó sọ fún òwe tó níṣẹ́ eré nú ìwọlé ẹ̀kọ́ ṣàdúrà fún gbà sọ́lẹ̀ kẹta ni òwe ìsìnwá sọ pé ọ̀rọ̀ àìta Omar omi Omar àbìlà kíta Omar tí gbọ́ ṣàdúrà fún ìtumọ̀ ìpútọ̀ Omar ló sọ fún pé tí wọ́n ti délé ànẹ́bì lẹ́ni tí ń jẹ́ báyìí ẹ̀sọ́ gbogbo tọrọ àforíjì fún yín ṣẹ̀yìn ìfẹ́ wo owó ọ̀rọ̀ tí òwe ti sọ pé ìwọ nìwọ́ tẹ̀tẹ̀ dé láti ibi ẹ̀yìn tó jẹ́ ní àjò rẹ̀ ìwọ ni kò sàdúrà fún ìgbò hàn lọ́dọ̀ àwọn sálàfù wa bẹ́ẹ̀ pé ẹ̀yìn tó bá dé láti hajj àbí umra wọn máa sọ fún òun rẹ̀ kó sàdúrà fún so ọlọ́run bó gba hajj àwọn tó fẹ́ ṣe hajj àwọn tá a wà nílẹ̀ náà tá a ṣe hajj nǹkan gbogbo táwa náà fẹ́ ṣe níjọsìn kọ́lọ́n kò gbà tí wa náà ẹ̀ẹ́ kọ́lọ́n kò fi gbogbo orí tọ́lọ̀ bá ṣe fún wa kó ṣe ní míǹsì fún wa láti fi rí ọ̀nà rẹ̀ láti fi wal janna ya rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban